السلام عليكم ورحمة الله وبركاته مقدمة درس ريت أن صلى الله عليه وسلم من قال رمضان قلنا الاعتكاف الاعتكاف قلنا أن كنا ربما مسلك iye ìgbà tí wọn bá ní òun fẹ́ lò ó sì fi jẹ́ pé gbogbo àwọn àjọṣepọ̀ ilé ìtì ń bẹ láàrin rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ó fẹ̀yìn rẹ̀ sì fúngbà kan ọkọ̀ jùmọ̀ àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú Allah lọ́nà tó ṣe pé ńgbà tó wà ní mọ́ṣáláṣí tó ń tún ṣe àlùfáàfù yẹn wọ́n máa ṣe sọ́lá àtọ̀ràn yẹn àti náfìlà ó sì máa kí alukur'an wọ́n máa ṣe rántí Allah lọ́pọ̀lọpọ̀ bákan náà máa ṣe àṣọlá àti sanabi sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ kò sí ń tọ́kàn pẹ̀lú pé kí ni nǹkan tí ìwé ìròyìn sọ kò sì fẹ́ sí ń tọ́kàn pẹ̀lú pé káwọn máa ń mójútó gbá tí wọ́n ń ta àbí wọ́n ta àyíbá amọ̀tá bá béèrè ọjà kan fún àmọ́yé rẹ̀ fún ọmọdé kọ́ gbọ́ gbogbo eléyìí ó fi tìǹà títí tó fi parí àlùkàtìkà kò sọ̀rọ̀ pé wàá fìyàwó wàá ń bí mo fẹ́ rí ọ kò sí mọ́. títí tó fi di kọ́ parí ẹ̀ẹ́tìkáàfù rẹ̀. ẹ̀ẹ́tìkáàfù gbogbo mọ́sálásí iná láti lè ṣe kọ́sẹ́kọ́sẹ́ ipe ṣíṣe ní mọ́sálásí Mẹ́kà àti ti Al-Madina àti ti Baitul Maqdis ọlọ́lọ́lájú. mọ́sálásí Mẹ́kà mọ́sálásí Kaaba mọ́sálásí Al-Nabi sallallahu alaihi wasallam àti mọ́sálásí Baitul Maqdis àwọn mẹ́sẹ̀ẹ̀ta ìlọ́lọ́lájú. nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni láti ṣètò rẹ̀hálù ìlà ìlà tẹ̀lé ẹ̀kẹ́ mẹ́sáàgì àwọ̀dà dùgbà rẹ̀ sí páàrin ní àjò lọ fẹ́sì níbi kankan àyàfi ní kíláàsì mẹ́ta yìí torí ẹ̀ ẹni tó bá ti fẹ́ ẹ̀rọ̀sì káàpù tó bá kó ló wá bọ̀ láti rí olówó tó lè fi lọ sí Mẹ́kà olówó tó lè fi lọ sí Al-Madina ọlọ́nà tó fi lè débẹ́ sí Al-Maqdis ọlọsẹ ẹrẹtìká fún bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n fún ìlọlọlá jù ó lágbára rẹ̀ pé ẹrẹtìká fún rẹ̀ ní mọ́sálásí tó wà nítòsí rẹ̀ òbúkátà káti sọ pé eléyìí tó dínà ibi tó wà lọ fẹ́ lọ gbogbo bí tó bá fẹ́ lọ láti lọ ṣe ẹrẹtìká tó bá pè fún pé kárìnrìn àjò lọ síbẹ̀ tí kìí sọ̀kan nínú àwọn ayò mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yẹn pọ̀tọ́pọ̀tọ̀ ọ̀nà lábẹ́ òfin ṣẹ̀ríyà torí ọmọ síláṣí ń bẹ nígi mú ilé rẹ ibẹ̀ náà ló ti ṣe àlùkàǹtìkà ọmọ síláṣí ń bẹ ní ìgboro òlú rẹ ìgboro òlú rẹ náà ló ti ṣe àlùkàǹtìkà ọwọ́ arìnrìn àjò láti lẹ́yìn olóòn lọ sí Òṣogbo láti lọ ṣe àlùkàǹtìkà àbí kò ti Òṣogbo wá sílẹ̀ yìí kọlọmbọ wá ṣe àlùkàǹtìkà ọ̀tọ̀nà rárá ṣùgbọ́n lójú ọmọ Òṣogbo kọjá pé òun gbé Ògbómọ̀ṣọ́ kọjá pé bíi náà ló ti ṣe ẹtìkáàfù rẹ kò sì ń tó burú mbẹ wọn náà lè jẹ ọmọ Ògbómọ̀ṣọ́ jẹ kó Ṣògbó ló ń gbé mọ́ṣáláṣí kan ló Ṣògbó ló ti ṣe ẹtìkáàfù rẹ kò sí nǹkan tó burú mbẹ wáyé o ní ìgbà tí abáfẹ́ lọ ṣe àlìkàtìkà ní mọ́síláṣí kan kò ní sí ìgbà láàyè pé àwọn táwọn ṣe àlìkàtìkà fún àwọn náà láti máa dáná wọn aláma roka wọn alátuma tẹba ẹnìkan ni wọn tún sáré lọ aráda tó lọ lọ rí wéjú àtẹgúsí kò sí nǹkan tọjọ bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan tako àlìkàtìkà ẹ sì máa bá ti ṣe ṣètò yín tí wọn tó nìkan máa gbóúnjẹ wá tí máa jẹ lásìkò oúnjẹ kì í la fẹ́ bá nídìí àrò ẹ̀yin lásìkò yín ẹ̀sìn fira yín sílẹ̀ wípé ẹ̀sìn lẹ́fẹ́ fi gbogbo àsìkò yín sí ẹ̀ gbọ́dọ̀ dán ẹgbẹ́ náà lẹ́ máa dáná ìlẹ́ máa ṣe gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú kílẹ̀kẹ́ jẹ ẹ gbọ́dọ̀ dán wò nígbà tí ẹ̀ ń ṣe ẹ̀rẹ̀tìkà asọ́yìn lè dọ̀tí ẹ gbọ́dọ̀ dán wò iṣẹ́ ìlẹ́ lọ máa fọṣọ nítorí pé ẹ̀rẹ̀tìkà lọ́lọ́ wá sí nígbà tó ń ṣe ẹ̀rẹ̀tìkà inú mọ́tíláṣí gangan lọ gbọ́dọ̀ tó sí ọ gbọ́dọ̀ lọ sóde mọ́tíláṣí olóòtú jókòó jókòó jókòó ti sùn àná mọ́tíláṣí ọ̀ Eh, ibi akaso tí wọ́n ń tí wọ́n ń gbà gòkè ọwọ́ àjókòó mi ò gbé lọ ọlọ́ǹkà ṣé ètùkà fún inú iná ló jókòó sọ jáde rárá nǹkan pè ní ètùkà níbi tí rọmọbàánù wa dé lónìí òní a ti wọ ẹni tó wá fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáàfù ọjọ́ mẹ́wàá gbẹ̀ nínú oṣù Ramadan à ń fẹ́ kọ́ wọ ẹ̀rẹ̀tìkáàfù rẹ̀ kó ràn ọ́ wọ̀ bá ní mẹ́tíláṣí tó ti fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáàfù kó ràn ọ́ wọ̀ bá lónìí ní mẹ́tíláṣí tó ti fẹ́ àwọn mẹ́tíláṣí tí wọ́n gbàlejò àwọn èèyàn tó fẹ́ ṣe táwọn náà kàn fi bẹ̀rù Allah sọ̀rọ̀ àwọn àwọn ẹrú Allah wọ́n ń fẹ́ pípé kí súnà nàbì sallallahu alaihi wasallam kọ́mọ parẹ́ kọ́mọ pòórá wọ́n ti fẹ́ ti sẹ̀sẹ̀ fún Allah ni wọ́n fi ń ṣe àlùkàtìkà ìyẹn mọ̀ á sọ di ojú ọ̀nà kan tá a fẹ́ ti pawó torí pé kò sí nǹkan tó wà fún títà mọ́ṣáláṣí kò sí nǹkan kan tó wà ní mọ́ṣáláṣí tá a fẹ́ máa yáyàn lò gbowó mọ́ṣáláṣí èso tẹ́lẹ̀ nígbà tí ẹ bá wá ní ẹni tó bá fẹ́ wá sí ìrètí káàpù lọ́dọ̀ sí ni ọ yóò san hundred thousand owó kíni sẹ́ni tí ó fi máa sùn iná lọ wọ́n tó báyìí pé tọ́lẹ́tì tó ti máa yàgbẹ́ lójú ọwọ́n tó bá wọn pé àyàlọ́ alá tó ti máa sàlọ́ alá lójú ọwọ́n tó bá àbómi tẹ́ máa fún tí máa fi wẹ̀ lójú ọwọ́n tó bá wọn actually èso gbogbo eléyìn àwọn sírò oúnjẹ tí wọn máa jẹ ni yọ jẹ lásìkò sáré yọ jẹ lásìkò sínú lọ àjọ hundred thousand àà ẹ dínkù díẹ̀ torí pé èyí ti business ẹ ti ṣe Nigerian limited kódà kó ṣe pé ẹ tún fẹ́ gba ẹni tí wọ́n máa tọ́jú gbogbo àyíká tó tún máa gbanú mọ́ṣáláṣí nítorí pé àwọn gan ọ̀wá nu mọ́ṣáláṣí fún lè ba àmọ́ dábẹ̀ sí síbẹ̀ gbẹ̀jẹ̀ kí gbogbo ẹ̀kọ́ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ẹ má ṣe ń ṣe pa afẹ́ kàtàrà wọn jèrè mọ́ṣáláṣí ètò business center yìí ṣe Nigerian limited torí ẹ ẹ kíyè sára torí ẹ lẹ́sẹ̀ rí àwọn àwọn abìkan one hundred thousand àwọn kan ní seventy five àwọn kan ilẹ̀ ah, ah, ń ta sẹ́yìn tí ń bọ̀ wá ṣe ẹ̀ṣin káà tó bá ti máa bóyá ó ti lè máa gbóúnjẹ bọ̀ wá fún ọ àbùrọ̀sán wá ń kòbò àbùrọ̀sán wá ń kòbò kàkíyè sáàrin ẹ̀ ò ká wáyé o ọ̀sàkíyèsí kankan tí àwọn èèyàn kan máa ń ṣe láwọn mọ́tíláṣí kan tí wọ́n ń fa àkóbá ńlá fáwọn ẹrú Allah ti ṣe sùúyà ẹ̀rí nílùú òní báyìí àlùfáàjà rí yọ ní agogo márùn ó kù ìṣẹ́jú mẹ́tàdínlógún àbágogo mẹ́fà ó kù ìṣẹ́jú mẹ́tàdínlógún láti agogo mẹ́fà ó kù ìṣẹ́jú mẹ́tàdínlógún gbogbo nǹkan tó máa ń jẹ ó ti dàgbò kódà tó bá ṣe ó yẹ kó o ti dá gbogbo jíjẹ rẹ dúró láti agogo mẹ́fà ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. láti agogo mẹ́fà ó kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n torí wọ́n bi sàhábé léèrè ó nígbà wo lànà ìgbìmọ̀ ti wọ sàárì jíjẹ ó ní nígbà tí máa kun téèyàn lè fi kí ọgọ́rùn-ún àyà tàbí ọgọ́ta àyà nígbà tá ọyọ kékeré ṣe bá yóò jẹ wọ yọ ọ̀nà bí àwọn mọ́tíláṣí kan wá wà. tó ṣe pé aago mẹ́fà ni wọ́n pè sọ́lá àkóbá ńlá gidigidi ìṣẹ́jú mẹ́tàdínlógún sígbà tí alifájà rẹ̀ ti yọ ẹ wà àkóbá sàn ṣe fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gbọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé wọn àti pè sọ́lá wọn àti pè sọ́lá kò sí yọ ni ẹ wá ń jẹ wọn jẹun lọ́sàn-án wọn jẹun ogún ìṣẹ́jú ó dín ìṣẹ́jú mẹ́ta. bẹ́ẹ̀ lẹ́sìn ṣe lójoojúmọ́ tí Ramadan ti débi tó dé yìí ta ni ó rojọ́ ń jọ torí pé kí Ramadan náà tó dé irú àwọn àṣìṣe burúkú náà wà lọ́wọ́ wọn. erikwe pé tí àlùfáàjà rí tó bá ń yọ ní agogo mẹ́fà òkú kọ́tà tí Ramadan ṣe dé àsìkò yín tó bá pèpè fún ìgbà yẹn ló tó tọ́ka sí rakata alifajr wọn bẹ nínú ẹni tó tẹ̀lé tó bá ti ké báyìí ń bọ̀ wá mọ́sálásí wọn bẹ nínú àwọn èèyàn tó ti wá mọ́sálásí tẹ́lẹ̀ yóò dúró yóò ṣe tó bá parí ọmọ àrètí ni wọ́n sì kọ́ ọmọ àwọn mọ́sálásí yẹn agogo mẹ́fà kókó tà ní táwọn bá ti ń pè sọ láti tẹ́tà ìpẹ́tà Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an. islam ò rí bá wọn. anabi muhammad sallallahu alayhi wa sallam oní bayna kulli adhanayn salah. láàrin gbogbo gbàtẹ́ bá pè sọ láà sígbàtẹ́ sì pa ọmọ àǹfààní sọ láti wà. èsì pítẹ̀ bá ti ń pè sọ láti tánà lẹ́ẹ̀ma sì pa ọmọ wọ́n wá tó yẹra fún ìṣesí kátàkátà o wọ́n ti ń ṣe kí rọmọbánà tó dé o wọ́n wá tún báwọn èèyàn fèèyàn kún nírú òní nìsín ìṣẹ́jú mẹ́tàdínlógún wọ́n ti kún fún wa ẹlòmíràn máa jẹun lọ́ní ó tó wá di pé wọ́n pe sọ̀lá wọ́n tún pe sẹ́tà ìpèsè náà ikọ́ ọmọ tòyí wọ́n àwọn ẹni tó ń ṣe bẹ́ẹ̀ kọ́ pàṣẹ ti ara wọn ẹ̀sìn yìí kìí ṣe nǹkan tí yẹn kàn máa ń ṣe bí yẹn bá ti ṣe fẹ́ bó bá ti ṣe wá lèyàn gbọ́dọ̀ ṣe nígbà tó ti gbọ́ tán pé sọ̀rọ̀ ẹ̀yin náà pé ti ń gbà yẹn ẹ sì fún àwọn èèyàn láǹfààní tó ń fi sàlùwàlá tó ń fi múra tẹni tó fi sàlùwàlá tó fi ṣe rọ̀kàtà ìfẹ́jọ lẹ́yìn ìgbà tó bá ti lẹ́yìn tán tí ìmáàmù yín bá dé ẹ̀sẹ̀ pọ́mà tòbí ìsìláàmù ti ṣe wà nù ẹ̀yin náà tẹ́ ń retí akóbá ni tí è sálámà pé ń gbọ́ ọba tó kù sọ̀lá lótò tó ń jẹjú tí è sára kí ló ń fà ní kó gúnjọ́ sómi àbógúnjọ́ tó ti kọjá gbogbo ẹ̀ àti ìdààmú ló ṣe kólú akọ́mọ́sà wà lálá ṣe dànù ẹni tí ó sì mú aṣà ṣe dànù kólú akọ́jọ́pọ̀ náà mánà kólú ẹlẹ́dàá ọkọ̀bá àtún àwùjọ wa ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa أستغفرك وأتوب إليك